أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا لن تمسنا النار إلا أياما معدودة قل أتخذتم عند الله أهدا فلن يخلف الله أهدا أم تقولون على الله ما لا تعلمون بلى من من بيت أدم وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم فأنتم معرضون وإذ أخذنا ميثاقكم لا تسفكون دماءكم ولا تخرجون أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله adá ọpẹ́ fún ọlọ́run ọba àtọrọ àlékọlù jẹ́ àti ìjẹ fún àrẹ́bìnrin ọmọ fúnlá tọ́lọ̀ lọ́rọ̀ ní ìwọ̀sánlá ìkẹ́ àtijọ́ ọlọ́run kó máa bá ànábì àwọn ará alẹ́ ànábì àwọn sọ̀háábà àti gbogbo àwọn tó bá ń tẹ̀lé lánàá àìkèyàmọ̀ nínú Suratul Baqara èyí tà ń tú lọ ibi tá lánàá òun náà láti bẹ̀rẹ̀ ọlọ́run bá ní wàkọ́ lóhun láàrin ìgbàmọ́ sánà ìlà ìlà ajá àmọ́ sórí àwọn bí àwọn ni wọ́n sọ lẹ́nu wọn nínú sọkúsọ wọn tí wọ́n máa ń sọ so orí tọ́kàn bá ti ń balẹ̀ àwa à ìdí táwà bá tọ́ lọ sí àwọn olóró náà ọmọ ìyá àyẹ̀wò dúró ẹ bá ní àṣẹ tá à ń wò àṣẹ náà làwà àwọn wà lùjà náà ọmọ ìyá àyẹ̀wò dúró mùsùlùmí ọmọ wà bẹ́yìn náà bẹ́yìn náà lẹ́kọ̀ọ́ sí jọ́ torí ọlọ́ọ̀fọ́ abalẹ̀ o gbogbo ẹ̀tọ́ bá ti ń sùn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìsùn tó fẹ́ ní ọmọ ìsùn ní ajú o tó wọ́n wà tá a jẹ́ mùsùlùmí à ń gbáwẹ̀ à ń kírun à ń lò dáàbò ṣòkòtò wá fò òkè adárun gbàsí ayọ̀ zàkà à ń tìlà wà kò tí ìtumọ̀ sí bọ́lọ̀ ń gbà ọ̀rẹ́ mi ọgbọ́n náà sórí yorùbá nínú òwe tí wọ́n ní mi ìfẹ́ ó sàgbà mọ́gbọ́ tí má ní pé brother na sọ́rọ̀ jẹ́ ẹgbà 20,000 ìgbẹ̀lú kí mo rẹ̀ sí ẹgbẹ́ owó yí lọ́jọ́ ojú tówó tí mo bá ní mọ́tò yí wọ́n bẹ̀rẹ̀ jà ní London mo wá ní kí n bá yẹn làkẹ́ ẹ̀rọ àti yẹ̀pẹ̀rẹ̀ ayé lọ́ba ní mọ́tò wà lẹ́yìn oníbi ó ti wọ́n jù mọ́tò kékeré mo ní ojú ti mọ́tò àbí òtù bóyá twenty million mo ra mọ́tò mi àbúrò ní àbá òfin kájọ ní èdè kan ọba ní ẹwọ lè kiri tó ìbò èyí ni ẹ máa gbélé ẹ máa lò ilé tó ẹ máa lò fún sùkú ẹ máa lò fún bọ́dù àbá ní èmi wọn rò pé mi náà fẹ́ bọ́lọ́wọ́ kan ti lọ gbé mọ́tò ká nílẹ̀ nígbà làbá àbá ní pé owó àràmọ́ rẹ̀ náà kó fi ra kéèmì ọgbà mọ́tò tó owó àràmọ́ rà máa rẹ̀ lọ inú ọ̀fẹ́ àbójú òtòwó àwọn àwọn wá máa ń jọra wọn lójú bí gbogbo ohun tí wọ́n ṣe ọlọ́run ti gbà wọlé ó ti ẹ̀ wàkọ́ọ́lú wọ́n wá ń sọ nínú ọ̀rọ̀ dàgbà àwọn tí wọ́n ń sọ wípé láńtà mọ́tà máa ń dárù iná ò lè ka àwọn àwọn ò lè wọná kò sí ní tó lè fa káwọn ó jìyà náà ọlọ́run ọba àlejò ọba wá ń fi ìṣọ̀ fún wọn pé sẹ́yìn lẹ ti dára àyín lójú bẹ́ẹ̀ ni wọná. fọ́mà àlìjẹ́nà lẹ máa jẹ́ níwájú ọlọ́run ọba ọba àlejò ọlá wákọ̀ olóòrùnà ọlọ́run yẹ̀wú ní wọ́n sọ lẹ́nu wọn nínú òṣọkúsọ iná kí ló jẹ́ kọ́ máa gàràdà yìí wọ́n fi jọra wọn pé n wọn ti ṣe kò sí n tó lè ní káwọn ọ̀rọ̀ ọmọ láyé àti láǹtù sí ibà náà náà rúlà áàkírọ̀ bàbá sọ́lé àdùsẹ̀ ìmí ọlọ́mbà ní kẹwọn nínú pẹ̀síìrì wọn wọ́n ní nǹkan tí wọ́n sọ ní pé iná kò lè jó àwọn àwọn náà tó wá dàrú wa gan ilá àyàmán màdúdà bàbá ní pé yànọ́ọ̀dù anna umu yẹ̀bùkúnà fi a àyàmán màdúdà wọ́n náà wà táwọn ọba ṣe ìwọ́nú náà some days sọ àwọn olóòtẹ̀kórí yẹ̀wùdí ọ̀pọ̀ olóòtẹ̀ bàbá tí ń sọ́nù tẹ̀síri wọ̀nyí pé sáfáwùlì gọ̀ wà láì wọ́n gọ̀ ìwọ́gbọ́ àlàáfíà bẹ̀rẹ̀ nínú tòsí tí wọ́n bá jù ọ́ sínú àdílé fiadex bread wà láìsàn bá jù ọ́ síbẹ̀ fún wákàtí kan tí wọ́n dé ọmọ bẹ̀ tó ọba jáde láláàyè o ò lè lò lẹ́sà ń dé ọ̀sẹ̀ ká ọ̀sẹ̀ méjì lọ lọ́sọ̀tún tí wọ́n ti kó náà búrẹ́dì gidi wọ́n wá jù ọ́ síbẹ̀ wákàtí kan wọ́n wá tilẹ̀kùn mọ́ alákọ̀ọ́kọ́ sọ̀rọ̀ pé o ò ní ráyè mí bó ṣe yẹ kó o mí gbogbo orí rẹ ó ti jóná irun orí rẹ irun abíyá

wọ́n rò wọ́n pé ìyà kankan òde àwọn ọmọ ìyá adé ni wọ́n ọmọ ìyá yẹ̀wú dí ni wọ́n ọmọ ìyá ti wọ́n o yẹ̀wú dí àwọn náà sọ lẹ́nu wọn pé báwọn ọba ti ṣé òkú wa ni yóò di ajé àwọn òde wọn náà àwọn ṣéwù wọ́n òkú ọkọ̀ ọjọ́ ọba rẹ̀ jẹ́ sí sá fún ọ yọmọ ìyẹ̀fírù lè máa ń kú. من أخيه وأمه وصاحبته لكل امرئ منهم يومئذ سرقه سيده àní gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ dáradá lẹ́nu yìí tí wọ́n ń jọra wọn lójú tí wọ́n ń sọ wípé iná ò lè jó àwọn tí ọba ti ẹ̀wọ́ jó àwọn wọ́n sọ pé àṣeyẹ̀bùkú náà fi àyà máa máa wú dáa. pé ọjọ́ díẹ̀ làwọn òkèèrè ló ń bàbá ní tó bá wà lọ́jọ́ díẹ̀ ẹ̀mọ́ tí wọ́n wà yọ wọ́n bẹ̀ máa wo àwọn olóògbé ọmọ ìyàwó bí o wọ́n wà mú ànàbí àtàwọn ọmọ mi wọ́n wà kó sínú wọ́n fi ta ní ìyàwó bí àwọn bàbá ní bàbá ní àwọn sọ̀rọ̀ lọ́tọ̀ sí wọ́n náà wá ń sọ wípé ìkìrọ́rù kún aláàǹfùsì kún bìbùkúlì náà rí gbóló bẹ́ẹ̀ pé sọ pé tẹ́ ẹ bá ẹsẹ̀ ẹ̀lẹ́ wọn náà pẹ̀lú lójọ́ díẹ̀ lóná àfaramọ́ ọmọ náà náà ní bẹ́lẹ̀ ṣùgbọ́n wàtà wá kún àlùkùrù jù nínà náà dá àwa lákìní lábá yí náà kọ̀ sẹ́ẹ̀rì fún tó bàbá nítorí ẹ̀rọ lọ́wọ́ ọba ti wá ń sọ fánàbí sọ̀rọ̀ láàrin ọjọ́ náà sọ fún wọn wípé wọ́n ní kúl àti àlèkìtọ́ọ̀bù nínú ẹ̀bí yìí sọ́lọ̀ lọ́wọ́ àlèrò ọ̀sọ́lá àsọ́dọ̀ ọba ń bá nẹ́bí wí anẹ́bí sọ fún wọn sọ fún àwọn nípa wípé ẹgbẹ́ ìsọ yẹn bẹ́ẹ̀ ń sọ lẹ́nu yín pẹ̀lú wọ̀nà iná òrìjọ yín pépé ẹ bá ti ẹ̀wá fẹ́ sọ ìdókè bá ti ẹ̀wá wọ̀ náà yẹn ọjọ́ díẹ̀ lẹ́ẹ̀lú ń bẹ̀ jáde wọ́n wàá má nàbí àtàwọn ọmọ mi ní wọ́n gbòòrò tó lè fi tó mọ̀ ọ́rìn ìdá lọ àhàjá. sọ́nà náà lọ́ba yín sàdé ọ̀nà

bàbá ní tó bá wá rí bẹ̀ àṣẹ iná tẹ̀ ń sọnù bẹ́ẹ̀ ní òkè ẹ̀lẹ́jọ́ ní ẹ̀ẹ̀lẹ́ wọná gan ìsọkúsọ ni jẹ́mà kí lágbó ìsọkúsọ ni tó bí àrí òwe ẹ̀ẹ̀lẹ́ wọná yẹn ta ló fi dá yín lójú ẹ̀ṣọ́ wa ọlọ́wọ́ ni wà nábì sọ́lọ́mọ́ àlọ́ jẹ́ kó ní wọn pé bàlá من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون àní ọ̀la sọ fún wọn pé ọ̀rọ̀ tí wọ́n ń sọ yẹn ìsọkúsọ ni ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ bàbá ní àwọn amòfàsírù wọ́n ní bàlá tó níbí yìí wọ́n ní ìdọ́rọ̀ ọ̀sùn àlèǹtẹ̀kọ́rí afẹ́ fi sọpọ́rọ̀ kan bá ń bọ̀ afẹ́ tó fi sẹ́rí lọ́bù níyìn àbá afẹ́ fi sẹ́rí ọ̀rùn padà lọ sí ìlú tá à ń sọ yẹn bàbá ló sì lè jẹ́ ìdọ̀rọ́ sí ìlú ìbùtọ́ ní àti nǹkan tá a sọ táwọn ìyẹ̀wò ní sọ afẹ́ fi bàjẹ́ pé tẹ́ ẹ sọ òrí bẹ́ẹ̀ ẹ̀kọ́ rọ̀ ní jẹ ìròyìn náà lọ́sọ̀ sọ pé iná òní jó àwọn àbíkọ́jọ́ díẹ̀ jama sóyà àbí òye ọlọ́wọ́ á ní ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn kò ṣe kí ni kò rí bẹ́ẹ̀ ìsọkúsọ ní tẹ́ sọ ẹ lẹ́nu lórí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ bàlá ọ̀rọ̀ tẹ́ ẹ sọ òyí bẹ́ẹ̀ bàlá lórí kọlẹ̀ wí máa ń ká ẹni tó bá ṣiṣẹ́ ẹbú tó já sí pé iṣẹ́ ẹbú lòun ṣe só ráàrin tá dé gbogbo wọn tó máa ń ṣiṣẹ́ ẹbú ìwọ tó máa jíwó olówó ìwọ tó nàgí látòjú wíńdò láti rí rẹ ti fẹ́ sùn yọ nàgí látòjú wíńdò ọbẹ̀ fi mú owó olówó àbí fóònù ní fóònù kò ọlọ́run ìwọ tó ní boyfriend ìwọ ní girlfriend ò sí ẹ̀bẹ̀rù ọlọ́run ó sì ń lò jáàbù ìjáàbù oṣù òun ló ń lò ọwọ́ ọ̀fẹ́ ní ìyàpá àkejì almohim gbogbo ẹni tó bá ti fẹ́ ẹ̀bù ọlọ́run ní máa ń kàtàbà tẹ̀ ìdí àtà ẹni tó bá ti fẹ́ ẹ̀bù tọ́jẹ́ pé ní tí ọ̀dà ní í ṣe

àníwọ̀ tó bá jásí pẹ́sẹ̀ ẹgbú ló ń ṣe ó tó ń fèsì náà ìwọ náà ní gẹ́gbẹ̀ ẹjọ́ ń fi ládàradà ìwọ àtẹnìkan ẹjọ́ ń jí dúkìá onídúkìá lọ́ọ́lé mákàtí ètètè òjì lọ́ọ́lé ìwé ọmọ sùkú ọmọ kíláàsì òjì lọ́ọ́lé ẹ̀yin bẹ́ẹ̀ ń jíwó nàìjíríà owó tó yẹ kí gbogbo nàìjíríà ọ̀nà ẹ̀yin ká jí lóògbé okun ẹ̀sìn lọ́ọ́dá lè fẹ́ lẹ́ńbẹ̀ẹ́ ẹwà ń fi ilẹ̀ báwọn fámìlì yìí ìfẹ́ ẹ̀bùlẹ̀ ṣe ìwọ bá ń tọ́kùn ìwọ bó ń fẹ́ orò méjì tó ti yáàrí òye ìfẹ́ ẹ̀bù ìwọ náà ṣe kí ni ló ń ṣe ìwọ bó ń pa àwọn rẹ lẹ́kọ́ òkú kù ìwà àlìdẹ́yìn kéèyàn ọmọ náà fẹ́ bàbá fẹ́ ìyá rẹ nǹkan ìwọ tó bá já sí lórí nǹkan bú tó ṣe iṣẹ́ ẹbú ni ìwọ náà ń ṣe ọlọ́run ní ẹgbẹ́ tí ẹ gbọ́ máa ń kà sọ́bà ṣẹ̀ yí àtàn ẹni tó bá já sí pé iṣẹ́ ẹbú ló ń ṣe wá àhà bọ́tì ọ̀sìn àtò sọ́ọ̀dé máa gbọ́ mi dáadáa sọ́ọ̀dé tí wọn náà ọmọ bẹ́ẹ̀ ni ìrẹsì máa ń rí bàbá ní tí ń jẹ́ àlè ìhátọ̀ àhátọ̀ sí i òun ni àṣùmọ́lù àti sọ́ọ́rà kàlàhá ìtọ̀ àlè ìlú sọ wá rí sẹ́ẹ̀bù tó ṣe yẹn àhátọ̀ sí i ọ̀pẹ̀ àtọ̀ ìsẹ́ẹ̀bù rẹ máa rọ kiri káàrẹ́ bí ìgbà tó gbòòrò lọ́rùn bí ìgbà tó wọ nǹkan sọ́rùn bọ́yọ̀ wọ necklace òfin nǹkan sọ̀rọ̀ òfin fèèlì sọ̀rọ̀ àbọ̀ ògbé nǹkan kọ́rùn sọ̀rọ̀ pé tọ́ ọlágbé kọ́rùn àti bọ́ ó máa ń lé àbí èlé ọmọ ń lé lórí ilé ìlú báyìí kà ń sọ̀rọ̀ ní ìgbà tó dá sí pé gbogbo ọgbẹ́ ẹkú tó ń ṣe wọ́n ti gbé kọ́ ọlọ́rùn àhátọ́ sì ní ìkọ̀tẹ̀ átù gbogbo ọgbẹ́ ẹkú rẹ̀ wọ́n ti gbé kọ́ ọlọ́rùn ó kò sí bó o ṣe fẹ́ lọ sọ̀rọ̀ màmá yà kùránì ní èdè ṣàlàyé tọba bá di lọ́dọ̀ ọlọ wọ́n máa wá sọ fún ọ ti a bá kà káfà àdìyàn bó ṣe kàlìyà òun àálẹ̀ ìta. àṣìbá wọn ni ọyá máa ka fẹ́ẹ̀rẹ̀ máa ka fẹ́ẹ̀gù rẹ ìwọ tó o bá ka fẹ́ẹ̀gù mẹ́ẹ̀ẹ́dógún ọ̀ka náà dájú ara òun ẹ̀ tó máa ma sì èèyàn ti fẹ́ ẹkú mẹ́ẹ̀ẹ́dógún máàkì jẹ́ 20 ọwọ́ àṣìṣe ẹ̀rí márùn-ún sọ́pàṣì ní àbófó ìgbà jẹ́ ká ní pé hundred percent lábẹ́ ìkọjá àwọn ọ̀rọ̀ náà àkáǹtì ẹ̀ ó ní fẹ́ ẹgbẹ́ sixty percent ó ní fẹ́ ẹ̀rí fọ́ọ̀tù ìgbòdò rẹ̀ já àbá àyùsùn lálẹ́ kan àbá

títí iṣẹ́ ẹ̀gbọ́n títí títí tí ọmọ àwọn àgbàbọ̀ àrọ́ táwọn àbá àsọ lórí lé ní àwọn kan ní irú ẹni tọ́jẹ́ pé iṣẹ́ rí àṣẹ́fẹ́ ẹ̀gbọ́n wọn ọjọ́ rí bákan náà wọ́n lérò àwọn ilé yẹn ọ̀rọ̀ ọ̀tọ̀tọ̀ lọ́rọ̀ wọn ìgbẹ́yẹ kọ́là ń lọ lérò alimoyin ọlọ́run ọba ní táwọn

wọ́n mọ̀ wá wípé ìfira àti bàbáka ọya máa ka sí ààrẹ ẹlòmí ọ̀rọ̀ abẹ́rẹ́ síbà ẹ̀tọ́ ọmọ kankan ọmọ kankan ọgbọ ọmọ kankan yóò ṣe kí yóò máa ká wọ́n mọ̀ wá fún wọ́n ti kọ́ ọ àbá ikira ìtàbàkà ọya kàtí ààrẹ kàfà bèèrè òfin kàá lẹ́nu kàfà kàfà kàfà dìnà fẹ́kà mà àlẹ́ tí ó bá tó orí lónìí wọn ló máa dájọ́ ara rẹ̀ ìpín gbé kọ́ ọlọ́run yẹn tó rọ kiri káà tó lè dájọ́ tó lè tó ọlọ́run níjọ́ náà ọlọ́run ti á sọ wá rí àwọn sẹ́ẹ̀bù ọ̀gá sẹ́ẹ̀bù ni àlè ìṣọ́ọ̀kù bìlà kéèyàn máa bọ́ irú àwọn eléégún wọ́n ṣẹbọ wọ́n sorí ibú wọ́n tó wá lọ na àwọn mùsùlùmí lẹ́kìtì ní mọ́tálásí lásìkò òmọ́gáríbì tí wọ́n fẹ́ ṣe ìtòfọ́ọ̀rù. Ah! àwọn ẹlẹ́bọ̀ọ́ sí ẹ̀bẹ̀rù ọlọ́run tó bá já pé mùsùlùmí kan ló ṣe bẹ́ẹ̀ wọ́n lè fẹ́ràn rí ẹ mà báwa mùsùlùmí ń gbà àwẹ̀ lọ́wọ́ ẹ wá ní kí wọ́n pèrò sókè lásìkò ọdún ìgbọ́n ọdún èṣù lásìkò ń lẹ́tà ọmọ ẹ̀yà wa wọ́n wá sí lọ ẹnu tí wọ́n sí ìbẹ̀rẹ̀ ní lọ bá wọn ẹ wá sí wọn bẹ́ẹ̀ ẹ na sá wọn yánnayànna débi débi di lè má mọ̀ wọn kò sí orí òun náà. jẹ̀mọ́ bá rí lè ẹ̀yin tẹ́ abẹ́lọ́ ọlọ́run kẹ́yìn náà jẹ́ náà ọlọ́run ní jẹ́ láíláí kò ní máa ń kásábà lẹ́yí àtọ̀ ọ̀rọ̀ àhábọ́ sí bí ìkọ̀ fún ìrìnàkó wá ó lára ìka ọ̀sọ̀ àgbò ìlú ọ̀rọ̀ ọlọ́run nípa rí gbogbo ẹni bá jáde pé pé ẹ̀bú ló ṣe ó jẹ́ pé gbogbo ọ̀nà lọ́ngbà abẹ lọ irú àwọn bẹ́ẹ̀ ọmọ náà ni wọ́n. naanị bẹ́ẹ̀ àwọn bẹ́ẹ̀ màwùláìkà àṣàbò ìmáàrí irú wọn wọ̀ náà lọ́dọ̀ ọlọ́run àti àwọn náà. اللهم إنا نسألك الجنة اللهم أجرنا ní ní àwọn òfẹ́ afẹ́ wọ àlìjánà làbí ń tẹ lábẹ́ rẹ àlìjánà ni ó ṣe ní tiwa ọlọ́run mẹ́jẹ á gbóòórùn rẹ lọ́dẹ ìgbà wọn la àwọn àwọn aláàkùn wọn. ọlọ́run nínú àwọn èèyàn bẹ́ẹ̀ pàwùlá ìkà àbọ̀ abúnárì irú àwọn tí wọ́n ń jó níṣẹ́ ẹ̀bùn yẹn iná lọ̀rọ̀ wọn já sí ọmọ fi káàlì dùn náà wọ́n wà á rà síbẹ̀ wọ́n á ṣe gbòòrò níbẹ̀. ṣòro ààrẹ bá adé ìjẹ́ kí n ṣàlàyé nǹkan ọ̀pọ̀lọpọ̀ wọn gbọ́ná àti ẹ̀rẹ́ ìgbésọ̀kọ́ náà wá àwọn gbọ́ná ara wọn ò máa a ma làágùn orí pa àmọ́ tí ń jẹ́ ní làwọn

so ọlọ́mọ aná kò lè máa ti ń jẹ́ náà bó ṣe wù kọ́ ọlọ́ọ̀ láìsí oúnjẹ tó tó oúnjẹ bá gbóná gbóòdì yóò tù ọ́ lára àwọn ọmọ aná igi ẹlẹ́gùn ni wọ́n máa jẹ oúnjẹ tí omi tí wọ́n máa mu omi ẹ̀gbin ni máa ń wùlì mú un lì igi ṣájárọ́pù ìzàkù igi burúkú tí wọ́n bá ti jẹ́ ìgbé oró wọn sórí gbogbo tọ́jú ọmọdé àná màdá ìyá ni wọ́n máa mu omi tó gbóná àfọwọ́ ẹ̀dùn kẹfì wọ́n ló mẹ̀yẹn sábà ti gbé sójú báyìí àwọn ojú wọn ò sì bọ́ọ̀lẹ̀. mọ̀lẹ́kọ̀ ọmọ wa bá wọn ní kùmọ̀. ìmọ̀ kan nípa àbábà dídì tó bá bà wọ́n ní kùmọ̀ dúdú bùmọ̀ tó nípa bọ́ọ̀dì tí wọ́n bá kèé ṣe pakẹ́rẹ́ oníjì kèé ṣe oníkòwòkò irin irin irin tó bá fọ́ irin lọ́mọ ẹ̀dá lórí pé báyìí yóò ní yá òun tó ń dáwọ̀ tó ẹ̀dá pẹ̀lú ọlọ́ọ̀ bóòtò bẹ́wọ̀n ó jìyà tó dáwọn màláìkà táwà nínú ọ̀nà jìláàbáṣì dáadó wà láìkọ ọba lórí lè jà rẹ́sì sí ẹ̀ta ó sì àyẹ tọ́ ọba ní ọkọ̀ gà ní ọwọ́ rí ọ̀yọ́ róòrùn sí ẹ̀ta wọn ó lu ọ̀dẹ tó kù bí eérú tó orí orí rẹ tí wọ́n bá jù ori ìrẹ lórí orí rẹ ọkọ̀ bọ́ pẹ̀pẹ̀ tí wọ́n bá ti rin bọ̀ lójú ọ̀lọ́jọ́ lẹ́ni orí ni wọ́n mọ̀ wá bínú tó nígbà ní sísàlẹ̀ fẹ́ náà yóò mọ̀ wá lọ fẹ́rẹ́ rẹ̀ gé ẹ̀ẹ̀kan lóògì ẹ̀ẹ̀kan lóògì yóò mọ̀ bọ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ ni tí wọ́n wà sí ìbínú gbé ẹgbà lókè yóò wà kó bọ̀ lórí ó lè jẹ́ pẹ́yọ kan ní ó bọ̀ òbí bóyì ló lè wúlò. sọ́dọ̀ ọ̀rẹ́lẹ́kà tí wọ́n sọ́nù náà ìbínú ni ọlọ́run méjèèrè àti ọwọ́ náà ìwọ̀n ìwé sínú wọn mọ̀ bínú sí wọn sí àwọn tí lọ sọ́ọ̀tù táwọn tó ń fẹ́ ẹgbẹ́ àgbà táwọn tó ń fẹ́ ẹgbẹ́ oṣó táwọn tí ń fẹ́ nípìnlẹ̀ ní kíni sí àwọn tó já sí pé wọ́n ń ṣe nínú òru lábẹ́ ẹgbẹ́ ọdún wọ́n wà ní kìlọ́ọ̀dù náà kódà irú kí lẹ́rẹ̀ wọ́n dà ah, ó tí ìṣẹ́ nǹkan kan ọ̀fẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ ní tí wọ́n bá fún ọmọ ẹgbẹ́ dírálà one thousand lónìí ọ̀la bóyá ten thousand náà jẹ. Dòdúmọ́ òun ni wọ́n mọ̀ wá pààrọ̀ ya wọn. Tọ́ bá jẹ́ ìjà kan lọ́dọ̀

bábá ti bó owó tó bá dálíná ń jù lú dálílẹ́ rà á lèyàn ló kó là bá ọlọ́ọ̀dọ́ ya ẹ̀tọ́ fún wọn láwọn míì àwọn míì tíyàwó tó dùn tọ́ba tó ti na awọ tara rẹ̀ dẹ̀ ọyẹ́ ẹ̀ bò dànù ẹ̀tọ́ bá wọn rìpléèsì ẹ̀ tọ́ba fọ́kẹ̀tì líle rẹ̀ lórí torí yé èyí ẹrú owó rẹ̀ dà ọya ẹ̀tọ́ fún lórí míì. lìyẹ̀dúnkú làbá ká lè jìyà kíkú ọlọ́run mẹ́jì àwọ̀ náà ara àwọn tí ọ̀wọ̀ náà ni gbogbo ìwọ́n tó kí o ìwọ́n tó ọmọ ẹ̀dẹ̀ méjì pọ̀ àwọn ọmọ náà ni ọ́ ìwọ́n tó ń sọ̀rọ̀ méjì ọmọ ni ọ́ tó ń gbó ẹ̀tọ́ sórí ọmọ ni ọ́ wọ́n ní ọmọ

ẹ wá jẹ́ abọ́ sórí àwa ọlọ́run ọlọ́run jèmi àti ẹ̀kọ́ wà nínú rẹ̀. wàlẹ́bí lọ́wọ́ wà nílò sọ́ọ́dẹ̀ ọlọ́ni ẹ̀rọ ọmọ mi ní kábọ̀dẹ̀ pọ̀lú àlẹ́bí làámọ̀nà lábúdà nílẹ̀ ìmán bí àbá àbá ọlọ́run láwọn olùgbàgbọ́ òdodo kéèyàn ó tó lè jẹ́ kan nínú olùgbàgbọ́ òdodo wàá gbà àwọn nǹkan kan lódodo nínú tó o gbọ́dọ̀ gbàgbọ́ wàá gbà pé kúlú wúwà ìwọ tó o bá tó jẹ́ pé ẹ̀rọ kírun wá ìwọ náà lọ wàá gbà pọ́kàn ṣoṣo lọ́lọ́run ọ́ gbà àwọn màláìkà gbọ́ á gbà àwọn tírà gbọ́ á gbà àwọn òjíṣẹ́ ọlọ́run gbọ́ wàá gbọ́jọ́ ọ̀kan ìgbọ́ wàá dẹ̀gbà kádàrá gbọ́. àbá bíbí mọ́tà gbogbo oríko ṣe kí gbọ́ ọ̀gbọ́n ìwọ tá a bá lọ gbọ́ lọ gbọ́ gbà pé kùránì kàlámù lọ́ọ̀ì gáírù màkàlú ọgbọ́n tá a sọ yé kùránì ọ̀rọ̀ ta ni ọ̀rọ̀ Allah ọ̀rọ̀ ta ni jama ọ̀rọ̀ ọlọ́run ọba ni gbà bẹ́ẹ̀ ara ń tó gbọ́dọ̀ gbàgbọ́ nìyẹn gbà annalijanata wà náírọ̀.

òfin sùn sọ wá rí àwọn tó bá gbọ́ ọlọ́run ọba gbọ́ lódodo wọ́n lẹ́bi na àmàlù wọ́n lè lọ sọ lè ha fúlẹ́ àríkà sọ́ọ́dù ìjẹ̀nà tí wọ́n fi àkọ́ ní. Ọlọ́jọ́lọ̀ tí wọ́n jẹ́ káàlì ìlú rẹ̀ fi ní ọlọ́run pàánù wa. Ọ̀gbọ̀n bọ́ọ̀nà láwàá yìí.

اللهم إنا نسألك الجنة اللهم أجرنا من والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها Ọlọ́run ní fẹ́ràn ọpẹ́ pẹ̀lú ọlọ́run ọba gbọ́ lódodo, wàá ha. Àṣẹ́ká ọlọ́run ní ọ. ká tó gbàgbọ́ ọgbọ́ ọlọ́run gbọ́ lódodo rẹ ọgbọ́dọ̀ máa ṣiṣẹ́ rí ọgbọ́dọ̀ máa ṣe kí ni ọgbọ́dọ̀ ṣe rí. sọ wá iṣẹ́ ẹ̀rọ lẹ́nu ọlọ́run ọba pọ̀ ọ̀gá àṣẹ òun ni àsọ̀láàtù kéèyàn ọmọ kírun sásìkò àbára sí àlè àwọn lórí iṣẹ́ rẹ ọba ti gbọ́ lọ́ọ́ gbọ́ tọ́ta àtijọ́ tó wà nílẹ̀ sí iná àmàánú àwọn tó ń lódodo ní lọ ha abáyìlíyà ọmọ akérò lásìkò ọmọ lásìkò tó wàá máa tẹ̀ láṣẹ àwọn òbí rẹ sọ wá láwọn aṣẹ ẹ̀rí tó lè dé èèyàn jẹ́ ní ọlọ́run sọ ọ̀bá ìsọ̀bọ̀ ọkùnrin káńjò ní ara kí wọn náà máa ṣe gẹ́gẹ́ bí ọmọ èké òun ni kọ́ ọmọ tó ṣe ilé ní kó o mú balẹ̀ wàá gbálẹ̀ ilé ọlọ́ wàá pọnmi ọlọ. ọlọ́ wàá fọ àgé ilé tún ìmáàmù wà á lọ fáànù ọlọ́run wà á àmọ́ orí ọlọ́run tó dọ̀tí kódà tó bá bá kókó wọ̀ láti rí olùyà air freshener tí mo pè dé mẹ́rin air freshener kọ́ bíi mẹ́rin mẹ́fà kó o fi sáwọn tó wà ní mọ́sálásí gbogbo ẹ bá ti wá kírun òórùn dọ̀ lọ sí ọba lè máa ṣe bẹ́ẹ̀ tó mọ́sá wá bọ̀ láti rí lọ́jọ́ ọba kọ́ mọ́sálásí ìwọ ọ̀lọ́kọ́ ìfẹ́ẹ̀lì ọ̀lọ́kọ́lé abẹ́wó ọ̀lọ́kọ́ tí ẹ ti di sẹ́ńtà tí wọ́n ti máa gbé rádaràdá tí wọ́n ti máa gbé tẹ́níṣì àti aṣẹ́nà tí wọ́n ti máa bàtà tí wọ́n ti máa sọ̀kọ́ wọ́n máa wá pàdé òyìnbó ìwọ́n máa ń ṣe tọ́lọ́ sí mọ́sálásí alábẹ́rẹ́ ọwọ́ alọ́wọ́dọ́ ọgbẹ́ kànga àwọn èèyàn wá mọ kànga gbogbo jọba bá ti mọ kànga láyé ládọ́ máa bọ̀ nínú sàárè àtàrà aṣẹ́ẹ̀rẹ́ òun ní kọ́ ọ máa pa àwọn èèyàn sójú ọ̀nà ọlọ́run tó ọba lẹ́ni tó fọwọ́ èsì ìgbìmọ̀ wá ní ọ̀gá orẹ́ni tó ń tẹ̀lé ọkọ̀ ìsì wàá ní ká má tẹ̀lé wọn orẹ́ni tó parọ́ wàá ní ọmọ parọ́ orẹ́ni tó ń búra wàá ní ọmọ búra orẹ́ni tó ní boyfriend wàá ní ọmọ ní boyfriend orẹ́ni tó ní girlfriend wàá ní ọmọ ní orẹ́ni tí mo tí wàá ní ọmọ mo tí orẹ́ni tí ń ta tẹ́tẹ́ wàá ní ọmọ ta tẹ́tẹ́ orẹ́ni tó tó ìsìná wàá ní ọmọ tó ìsìná ìnà lẹ́bínà wà lẹ́bínà أولئك أصحاب الجنة فيها خالد àtàwọn tó bá gbọ́ náà ń gbọ́ ti mú tara tọkàn tẹ̀mí tiwájú kẹ́yìn ìkòkè ìkòkalẹ̀ wọ́n gbọ́ náà ń gbọ́ nítòdodo wá àmì lọ sọ̀lẹ̀ ààbò àtẹ́kẹ̀ ìfúnfẹ́ kọ́ ọ̀lọ́ tẹ́ nílẹ̀ ní mọ́sálásí ara ẹ̀ ni ìwọ kọ́ lọ fa ni ṣùgbọ́n wọn lọ́rọ́ mi sínú àgé wàá gbà láàdá ọ̀dáwọ̀ ọ̀fẹ́ tó mọ́sálásí wàá gbà láàdá ọ̀rẹ́ ni orí pa ogun lówó wàá gbà láàdá ọ̀rẹ́ ni tí ò rí nǹkan jẹ ogun ni tí ó jẹ wàá gbà láàdá bàbá màmá rẹ dàgbà sí ọ lọ́wọ́ ọwọ́ والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم láìkí àyà yìí púpọ̀ ọlọ́run lókún tó bá ti jẹ́ ọ̀rọ̀ lóde lókún láyé ń bì àtàwọn bá àbágbọ́ ọlọ́run gbọ́dọ̀ àti ṣẹ̀rù ọlọ́run tó èèyàn lè ti kọ́ máa gbádùn àlìjánà kaláyé lọ́yọ́ lọ ń bò láti rí tó sì ń lọ mọ́kà ní lọ ń múra bẹ́ẹ̀ ní gbàláàdá bẹ́ẹ̀ ló tó gba àwọn èèyàn tí wọ́n ń ṣe kíni tí wọ́n tó ń gbàláàdá ó tún ń ṣe tọ́ọ̀rù báwọn èèyàn nínú ọ̀rọ̀mọ̀gbọ́ náà àgbọ́gbọ́gbọ́ ẹni tó bá wá sí sẹ́rẹ̀ ó ìkà àfáà àgbò ìjà ìgbẹ́sì هم فيها خالدون ọlọ́ni òun náà làwọn ọmọ àlìjánà ọlọ́jọ́ kanú wọn wọn wá ní jáde lálìjánà wọn ò gbèrè sínú ẹ̀ ọ̀dà ẹ̀kọ́ rárí ìdìbò nínú àáyà bàbá ọlọ́run ní bàbá tó pọ̀ ní ومن فوائد الآية bàbá ní nínú àwọn àǹfààní èyí tó dá pípà àrídì mú nínú àyà yìí òun náà ni pé annàlìyàwó dà yòkìrúnà bìlà áàkírà ẹ̀rí àwọn ẹ̀rọ ń kú wọ́n kúrò rẹ̀ pé ọjọ́ ọ̀gbẹ́ wọ́n gbà bẹ́ẹ̀ bọ́dọ̀ ògbóǹgbò ìyáàmọ̀ ń bẹ ó dàbí òye ó dàbí òye ṣùgbọ́n tó ti bí wọ́n ṣe gbà yẹn wọ́n tó gbà pé wà á nà ó náà kà náà rọ wọ́n gbà pé iná ń bẹ àti ìmọ̀ọ́nì díẹ̀ ń bẹ lẹ́nu wọn tó ń ti bẹ́ẹ̀ sọ́sọ́ wọ́n di mùsùlùmí òdodo kò sọ bàbá ní ṣùgbọ́n lákínádà lè láyọ̀ fáwọn لأنهم كذبوا محمدا صلى الله عليه وسلم sórí wọn náà tó jókòó yìí ara ń tọ́ sọ farabalẹ̀ kọ́ ọgbọ́n tí mo sọ nínú àwọn kan pàápàá bí àwọn mùsùlùmí ahmadi kódà láwọn ìlú mi lágbàáyé wọn ti wọ́n lọ àwọn ìlú mùsùlùmí náà wọ́n ti wọ́n lè so nínú òtítọ́ ti ní problem ọ̀kan níbẹ̀ ládé yìí wọ́n máa láwọn gbà náà bí gbọ́ ẹgbà náà bí gbọ́ ẹ̀jẹ̀ tó gba Gulam Ahmadu gbọ́ Gulam Ahmadu tó pera rẹ̀ báyìí bí ọlọ́run lòun ẹ̀sìn tó gbà gbọ́ Gulam Ahmadu tọ́já sí wípé lọ́ọ́ ka ìtàn dáadáa òun àtàwọn àfáà nínú òlu wọn wọ́n jọ sí mùláhánà wọ́n jọ sí mùbáhálà wọ́n gbéra wọn pépè sálángá ló kú sí nínú tọ́lẹ́sì tẹ́ ẹ bá gbà lẹ́bi gbọ́ ẹgbẹ́ ń pèpè lọ́sọ́dọ̀ Gulam Ahmed ọgbọ́n tí mo sọ yé ara àwọn àyà pátákó òun ni máa Muhammadu àbá àdé ní rìjálè kún wà lọ́ọ̀lì wà bá ẹ̀gbà ìka yẹn wálé mùsùlùmí òdodo wa Muhammad ẹrú ọlọ́run ni òjíṣẹ́ ọlọ́run ni ọgbàgbé lẹ́yìn rẹ̀ kọ̀sánà bíi Gulam Ahmad tó ni Gulam amadu ikú ìyàwó kú Gulam Ahmadu olódo ni Gulam Ahmadu ọ̀tá ọlọ́run ni gbogbo ẹgbẹ́ bá lè pera rẹ̀ ní nǹkan míì lẹ́yìn ìkọ́jẹ́ ẹrú ọlọ́run kó ẹ̀gbọ́n tó bá ti lè sọ pé èmi alimadi imi ni promise bàbá ní ti bẹ́ẹ̀ àwọn gbogbo ń kọ̀ làwọn nínú ìyà ọlọ́run ọba lè anna mọ́kàdàbù Muhammadan sallallahu alaihi wasallam wọ́n padà bí nírọ́ bàbá ní wàhálà áza aláìsú bùnmọ́mì nínà lórí táwọn sọ lókò ẹ̀ dáadáa wọn àti ń ṣe kéde wọn àti ń ṣe mọ̀mí ní òdodo torí tí wọn gbàgbọ́ yìí. bàbá mi wà ní ní bàbá mi lẹ́sàn-án rí ààrẹ ẹ̀kọ́ a tó rí bì mú anáwó mọ́kọ́lù àlálọ́ọ̀yì máa láyé àlàmọ́ náà ní tí wọn ní mọ̀ nípa rẹ̀ náà sọ̀rọ̀ orí wọn náà láti ń sọ fún ọ̀gẹ́dẹ̀ mẹ́rin ìtàwọn tí wọ́n ní máa ń ṣe wọ́n ní alágbádáná alágbádáná bàbá rẹ̀ lè lálágbádáná ọ̀dá tàbí kó ní síkẹ̀ẹ́tì ìná wọ́n wá pọ̀lọ̀ ní alágbádá aná bẹ̀bẹ̀rẹ̀ ní kírísẹ̀ kí mo gbé kírísẹ̀ ní òkú ọjọ́ bó fẹ́ jẹ́ kí nípa ní pé ò lè títí jẹ́ iná tó bá inú orílẹ̀ wọ́n ọba jẹ́ ah, ọba àdìgbọ́n àrùn tó ọ̀dọ́ ọ̀lá àdìgbọ́n àrùn ọlọ́ba àdìgbò àrùn àdìgbò àrùn wà ní ọkọ̀ ọlọ́ àdìgbò kọ àkàmọ́ bàbá ni wọ́n ń sọ tí wọ́n àmọ́ nípa ọlọ ìmọ̀ kẹ́bíbá wà ìmọ̀ jálá nínú ọkọ̀ jáde pé wọ́n máa ń parọ́ mọ́lọ́ àdìgbò pé profound ignorance out of what profound ignorance àìmọ̀kánná bí ń sọ bẹ́ẹ̀. bàbá ni wàhálà àwọn ká ní wọ́n fi ń parọ́ mọ́ náà nìyẹn ló súnmọ́ torí ẹ̀wù dún nímọ̀ wọn àrùn mọ́ wọn ní wọ́n fi parọ́ mọ́ náà wà nínú ẹ̀ mọ̀jáàdà ọ̀nà tó dáa bí fi máa ń gbé ọ̀rọ̀ wa lẹ́yìn àwọn dáwé fi wá ìdí bàbá ní ẹ̀rọ orí kúránì tó máa ń bá àyàn já lọ kúránì wá mú gbogbo àwọn claims wọn ó kó sínú ọ̀kan nínú ọ̀rọ̀ méjì ó ní abraha ìdá lọ́ọ̀rí àádá fàlà yóò kò lè fà àádá. àbọ̀dá lórí tí wọ́n sọ yìí W'aza على أن القول بأن أم هنا متصلة lọ́dọ̀ pé a mọ́ pé a fi sọ ọ̀rọ̀ pọ̀ ní a mọ́ àlálọ́kọ́rì ìyána ṣàyínà owó ilá bàbá

àwọn èèyàn ó ṣàdéhùn wọn à ní mọṣẹ ọ̀rọ̀ náà sọ yé wọ́n ń ṣe àdéhùn wọn à ní ṣojú rẹ̀ wà à ní mọṣẹ. bàbá ní ọ̀wọ́ ń sọ yìí tá a ní bọ́lọ̀ ọba láńyó orí fà wáádà. kìí jàǹbá àdéhùn wọ́n láàárín àṣíjìkù yọmọ́ tí mo kò nínú wà lára wa òun ni kéèyàn ọmọ sòdodo gbogbo ìwọ tó ọba ti ń sòdodo tọ́jọ́ sí pé nǹkan tí wọ́n fẹ́ kó sọ òun náà òun náà kì í sọ the assure kú lórí òdodo àwọn

tọ́lọ́wọ́ sọ́ọ̀sì o ìrìnà sọ́fà yíṣù ìrìnà o ti lẹ́wọ́ ẹ̀ẹ́fẹ́ o ti fi ra wẹ́ẹ̀wẹ́ ti fi ra bóògbò ó fi ní fi ra ẹ́gbò ọwá ń jẹ rádá gbogbo tó ń wà láyé ọlọ́run ọba rí ọlọ́run àbúrọ̀ bọ̀wá láàáfìrí láyé. Sọ́tí àbò wà láàáfìrí lọ́rùn tí ìtí àyè láyé lọ́tù wà láàáfìrí. Sórí ọpọ́lọ̀ ń gbọ́pọ̀ láti rí láyé, àṣírí tí yóò bá gbà lérò tiwọn àṣírí owó nìkan ni. Ṣùgbọ́n táwa bá dà ní wákà, àṣírí méjì gbà lérò, bọ̀wá láti rí láyé

tọ́ọ̀lù àmọ́ ìwé òkè àbí ìlú ọ̀la jù báyà ìdí ní nínú. ìgbà míì èèyàn lè ṣe tí ọ̀dà kí èèyàn ìyẹn wá bẹ̀rẹ̀ sí àṣírí ọlọ́run lè látọ̀ láti ọlọ́run wá sí ọ ọlọ́run ọ̀dà gbogbo àwọn ẹ̀ṣẹ̀ bá a ṣe kọ́ bá àbò aláàásìrí tàbí àbò aláàásìrí rọrọ ìdí àyèràyè lọ́tún wà láàárín ìwọ tọ́lọ́ bèèrè tó láti rí wà láì àwọn èèyàn ọmọ fí ọ̀sẹ̀ yẹ̀yẹ́ lágbàdàwà Muhammad sọ́lọ́wọ́ àwọn ẹ̀sọ́lá nínú àdúrà ọba làmí kúrò níbi àdánwò kọ́ máa ti ra wọn lọ́pàpá kọjẹ́ pé wọ́n ní ọmọdé kẹta lórí òkè lánàá nìkan ọ̀kadà gbà lónìí ìyàwó rẹ̀ ẹni lóró lọ́la ọ̀sọ́la ọmọdé kan ọ̀gbìn ẹ̀wọ̀n ní nǹkan wàhálà nìyẹn ọmọ apara wọn níbẹ̀ ẹni àwọn ọlọ́run mọ́jà sórí burúkú wọ́n sọ ìlú ọ̀dọ́ kádàrá tí ò da àyàn máa bú ọlọ́run ń bẹ̀ wọ́n ṣà máa gbá sí àádá kọ́tà wọn fi ẹlẹ́rìn àtẹ́tọ̀tà bá ti lè gbé ọ̀rẹ́ ìrìn rẹ̀ ṣe kí jẹ́mẹ́ ọlọ́run ọba bùwá láti rí o lọ́tù wa láti rí àwọn ọba ọba àlejò ọlá ọba tí máa ń bẹ̀rù láti rí ni ọba tí èrètú ẹrú ẹ̀ láti rí ni bákan náà ọlọ́run ọba ìwà àyàpá àdéhùn sóbíyà bí òye látara pé kèrè yapa àdéhùn àrísífà àsídìpọ̀. òdodo ọlọ́run ló sọ bá sí máa ń ohun tí ò ní wà ní kújẹ́rà àtúndì lọ́lọ́run ọba. bàbá nílé àmì ìṣúná wà ìmọ̀ ẹ̀lì nínú kéèyàn máa yapa àdéhùn kó sí pa àdéhùn tó ṣe nínú ọkọ́já sí nínú ọkọ́já sí ni ṣùgbọ́n ọmọ ọdún wà nínú a nínú àwọn àǹfààní tàbí nínú àyà yìí ọ̀nà ní dábìlì yẹ̀wúdí àtàrà àjọ sí àwọn yẹ̀wúdí ara ń tá a ti mà pẹ̀lú àwọn yẹ̀wúdí òun náà ni àlọ́kọ́lù alámọ́ọ̀yì bìlá ilmi àlọ́kọ́lù alámọ́ọ̀yì alámọ́ọ̀yì bìlá ilmi tí wọ́n àmà nípa ọlọ́run náà máa ń sọ ara bí yẹ̀wúdí máa ń ṣe nìyẹn wàmíníra nínú rẹ̀ náà tàrímùl ìftáì bìláìlì àbó onífàtíwá wọ́n bí ń béèrè kò nínà ọba adarí onífàtíwá ọba lọ sí àwọn èèyàn lọ́nà wọ́n ní ẹ̀gbọ́ pé èèyàn bá gbá rẹ̀ olùkú akọ́sí inú ọ̀nà bá rìn rẹ̀ lọ́dúnkọ́ ìwọ́n ti ń lọ́lù olùkú akọ́sí inú sáwẹ̀ áà ọlọ́wẹ̀ rẹ̀ kankan wọ́n ní ẹjọ́ obìnrin wọ́n dáná ìsáàrù fọ́kọ rẹ̀ ọwọ́ tẹ̀sí mẹ́mẹ́wò ó tẹ̀sí jọ̀lọ́ọ̀bù sáwẹ̀ ẹ tẹ̀sí jọ̀lọ́ọ̀bù nínú obìnrin yẹn ọ̀bẹ̀rù ọlọ́run nínú àwẹ̀ àwọn ẹni tẹ̀sí àwọn ọkùnrin àgọ́ onífàdúrà abẹ́rí bẹ́ẹ̀ rí ọ̀mọ́ pẹ̀lú ìfàdúrà pẹ̀lú ìmọ̀kan tó ọba ti mọ̀ fún ọmọ nǹkan sọ fún gbogbo ayé kó lóògùn ní ọ. Sọ́ọ̀bá wà sọ gómìnà ní ọ́n bẹ̀rẹ̀ bí tẹ́lẹ̀ bí àwọn máa wò sí gómìnà ní àìní lápọ̀ sí lájẹ́ ẹ̀dá wọ́n fọ́. Èyí tó bàbọ̀ pé là ájírí mi ò ṣe kí ni mi ò ná. Ọwá lè lọ ṣe báàkù lórí àbábìlà. Ó tí wọ́n bá bí ọ́ sọ́ọ̀bá wà mọ̀ yẹn olùlọ́ka sí à olùtóbi àwọn onímọ̀ tí wọ́n nímọ̀ jù ọ́ lọ. Bàbá ní wàlẹ̀ ìkọ́ọ̀bà láyàtàrọ́ sábò àlálẹ́ àṣíkáàsì bìhásábì bìhásábì mẹ́sà awìlì ìmá wà nínú àmà owó bìhásábì làánà bàbá ní sọ́rọ̀ ní kọ́nà ó fún èèyàn lẹ́sàn-án kéèyàn wà lìjọ náà àbí kéèyàn ó jìyà kọ́ wọn náà kò ní ṣe pẹ̀lú individu àti àwọn olówó nìyẹn àwọn wà lìjọ náà àwọn gómìnà wọn wà lìjọ náà àbí ẹ̀rẹ́ Ah, àwọn fámílì ní eh, àṣẹ tí wọ́n ti máa ń gbé ẹ̀sán àti ìyàlé lórí ni the hasati lahamari bí iṣẹ́ ẹ̀rẹ́ bá ṣe rí bọ́lá ṣe dáadáa ìgbésẹ̀ burúkú wà mí ní á torí ọjọ́ ti lọ jẹ́ ká yóò báyìí bàbá wa di lọ́la pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run a máa tẹ̀síwájú láti fi wà ní fà wá ibò láàyà wà ní fà wá ibò láàyà adọ́lọ́ ọlọ́dún àwọn onígbẹ̀ ìlú láyé ọ̀la ni Ramadan náà ní twenty ó ti náà ń pè lẹ́nu adúgbò bọ́lọ́run alhamdulillah. Ṣé orí lápọ̀ lálọ́ jọ́ torí olóhùn bàbá olóorun?

bóyá lọ́sọ́lá nìkan lẹ́gbẹ̀ẹ́ lé ní aago kan òun náà ti máa ń bẹ̀rẹ̀ náà ju àmọ́ darapọ̀ mọ́ wọn wà á tó bá rí pé ẹ̀ tí ò lè para ní síjọba lọ́rùn o aago méjì màá jí aago mẹ́ta màá jí mẹ́ta jí bó sọ kan náà gbèsè náà ọ ní wọ́n ìnáka ìwọ lọba aláboríjì ìwọ lọba òhìbò làáfúà onífẹ̀ẹ́ kámọ́ra foríjì rẹ ni ní ọmọ. ní gbogbo àwọn tó ń lò wá tí wọ́n kó kan àwọn jẹ̀mọ́ àlàṣìbíyà àwọn jẹ̀mọ́ àlọ́kíyà àwọn jẹ̀mọ́ àwọn jẹ̀mọ́ fún ọmọ wa lẹ́kọ̀ọ́ fàlàdàrà jáde. wọ́n mọ̀ wá gbọ̀gbọ́ ọdé eh, àwọn àjẹmọ́ abẹ́rẹ́ kan àbáwọ̀ akẹ́rẹ́ àdúṣà abẹ́ẹ̀dì láìláàbò lọ́kọ́ dírí ìwà lọ́ṣù bẹ́ẹ̀ ìwọ̀n mọ́jẹ wọ́n bá ti kọ̀ ọ̀rẹ́ sọ́kùn owó tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ dábì rẹ̀ àti mọ́mí rẹ̀ òun náà ń jẹ́ ìsìn nínú ẹ̀ tọwọ́ dábì àgbẹ̀rẹ̀ rí dábì rẹ̀ ẹ̀kọ́ bá láti ọ̀kan òun ẹja àgbọ̀n ọmọ ṣe náà fúnra tàbí bẹ́ẹ̀ kọ́ ẹ lọ yìí ti ka àpò ibi ìjọ mẹ́wàá tọ́kàn yìí

我要控制你。